وهو المعين على نسائه مقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتفاتنين بأحمد لا تقذفونا بالشرور فإننا Ìlà àtàhàjì bí kò ní Mùhàmmadin. Wàbí kọ́ lè máa ń ṣàrọ̀ àṣẹ́rì rẹ̀ وعلى مقولته الكريمة لهدني يا معشر الإخوان فيه وأبصروا وافقوا بلا خير فاحدا متفردا سيروا على نهج الرسول وصحبه لا تابهم بنهاته متمرد ولتعلنوها بالبينة كل بها إلا بغير محمد وعلى الكريم لا تبصروا الإخوان في حلقاتنا لعالم أو طالب بترشد لعالم أو طالب بترشد لرأيت علما واتباعا طابقا لسنة القرآن ربي هم زينة الدنيا مصابيح الهدى طلعوا ولا الدنيا كلها فرقا ورثوا النبي وآتوا في رسله وهموا من كيد القديم الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد الحمد لله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 وخير لأبي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام Ọ̀dá ọgbẹ́ fún ọlọ́run ọba. Ọlọ́run ọba yìí tó ṣe pé òun ló pa wá láṣẹ kamara dídé fún òun. Oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin. Òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní Mùsùlùmí. Àìní jẹ́ Mùsùlùmí mọ́ ọlọ́run mọ́bẹ̀ kí ó tẹ̀lẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àbẹ̀lọ́ ọ̀kọ́lọ̀n kó pa wá ní ẹni tí a jẹ́ mùsùlùmí ọlọ́run ṣe wá lẹ́ni àlìjọ́ náà pẹ̀lú sábàbí Islam adúpẹ́ pé ọlọ́run bá fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè wa tí a wà yìí ọlọ́run kó ṣàlékún ìfọ̀kànbalẹ̀ fún wa ní agbègbè yìí gbogbo àwọn àyè tí ò sí àyè tí bẹ́ẹ̀ ọlọ́run máa fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀. Adúpẹ́ àti ọlọ́run bá fún ẹnìkọ̀ọ̀kan wa ní àlàáfíà. Àlékún àlàáfíà ọlọ́run kò ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tó ṣe pé wọn ò ní àlàáfíà, ọlọ́run kò máa fún wọn ní àlàáfíà. Gbogbo àwọn orin tó kù, wọ́n bẹ ní abẹ́ gbogbo àwọn orin mẹ́tẹ̀ẹ̀ta yìí. Àbẹ̀lọ́ gbogbo àwọn orin náà ọlọ́run ṣe ní èyí tí a fi rí ìrànà ọlọ́run wọ́n ṣe ní èyí tí a fi rí ìrànà ọlọ́run àwọn abẹ́lọ́run gbogbo àlámà ìwà pátá yẹnyá ọlọ́run kò bọ̀wà sọ́dọ̀ rẹ̀ ìbáni sọ̀rọ̀ wá ní àsìkò yìí kọ́ ọlọ́run kò sọ́dọ̀ rẹ̀ wọ́n ti fún náà ti ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ fún ní àgbáyé ọ̀rọ̀ àti ní àfi ó ní kí ọ̀rọ̀ náà àkọjọ tó ní àná tẹ̀sílì wa ṣúrọ́tù ohun òun náà ni àwà ìyẹn jẹ́ Quran 11 lánàá ẹ̀wọ́n ń sọ̀rọ̀ fún wa ní inú ṣúrọ́tù múdù à ń sọ̀rọ̀ fún wa níbẹ̀ láti di àyà 77 òun náà ni àti ń ṣàlàyé fún wa òun náà ni wípé so láti 75 òun ni ọtí bẹ̀rẹ̀ 75 òun náà ni wípé ọlọ́wọ́n bá sọ fún wa nípa nílùú ìrọ̀lẹ́yìn Ọlọ́run bá rò yà rẹ̀ bí Ibrahim. Ọlọ́run bá ní àbíbí Ibrahim ẹni tí máa ní ìlú tí ò ní máa kánjú máa gbẹ̀sán, ó làmílì Ibrahim. Bẹ̀rẹ̀ tó ti múlẹ̀ kí ró yìí ò tó lọ́dọ̀ àbíbí Ibrahim. Ìròyìn tọ́lọ́run ọba ó jùlọ sí ìfún. Ọlọ́run ọba náà jẹ́ Ànábì Ibrahim ẹ̀gbọ́jọ́ rí pé ní máa banújẹ́ ni àwọ́ ní máa ṣe àà ní máa banújẹ́ tó bá rẹ̀ nìkan tí ṣe lọ́rùn tó máa banújẹ́ torí wọn pé ah, Ibrahim ìròyìn kẹ́kẹ́ ẹ̀ká yìí oní ọjọ́ pàtàkì ní àti ìyá ìròyìn ọ̀rọ̀ nípa àwọn èèyà lúd ọlọ́wọ́ bá ti parí rẹ̀ lọ́wùlẹ̀ sọ̀rọ̀ pa rẹ̀ máa ṣẹ́ríkò níbi àrámà ìtò Àwọn orúkọ rẹ̀ dáa àwọn orúkọ ẹ̀rí o ìdájọ́ tó lọ́wọ́ bá fẹ́ dá fún wa ẹ̀san tó lọ́wọ́ bá fẹ́ san wá ìyàtọ̀ lọ́wọ́ bá fẹ́ fi jẹ wá òsì lé bá ìlú. Wàyínláwọ́n àti àbábọ̀ Dájúdájú àwọn èèyàn yìí ọ̀nà àdéwà bá wọn láìpẹ́ jọjọ yìí. Àdábọ́n ìyà gẹ́rù màdùn tí ò ní jẹ́ ìtí wọn lè ولما جاءت رسلنا لوطا nígbà àwọn aránṣẹ́ wa nígbà tí wọ́n ti láwá tí wọ́n ti bá ní wọ́n sọ fún àrí pé inú ẹ̀ bàjẹ́ nítorí àwọn aránṣẹ́ àrọmọgbé àwọn àfáwà ọ̀dọ̀ wọ́n lọ síbi wípé nítorí pé àwọn tí wọ́n dé ìwọ́n jẹ́ ọkùnrin tí àwòrán wọn jẹ́ nǹkan tí ó rẹwà wípé òun ló fà á tó fi jẹ́ wípé ó fi banújẹ́ ṣùgbọ́n ètò dáńbẹ̀ náà ni wípé àwọn màláíkà yìí àwọn padà wá kà fún wa náà ní àyàtà máa kà níwájú òun náà ni wípé àwọn tí wọ́n jẹ́ àwọn màláíkà yìí èyí tí ó fìdí múlẹ̀ ni wípé ó ti gbà pé màláíkà ni wọ́n kàn wà ní àwòrán àwọn èèyàn ó sì mọ̀ wípé ọ̀rọ̀ apá àwọn èèyàn ọ̀rẹ́ yìí tó ní ìlú rẹ̀. Òun lọ bá ká jámù òun gbogbo àwọn ayé àkàbá ṣe jámù ẹ̀jọ̀ olóba Sọ lọ́dọ̀ọ́ra rẹ̀ torí ẹ̀ jẹ́ pé inú ẹ̀ bàjẹ́ nípa àlámọ̀ yìí rẹ̀. Sọ lẹ́yìn wá gbà náà. Ọ̀dọ́ kò ní ìlú. Àtàjì lọ fún ìwàdọ́ kọ́bí ti ń gbàdọ̀ tó báwọn èèyàn yìí bẹ̀bẹ̀ tó àwọn tẹ́jà wà nẹ́bí ọlọ́run gbogbo wọn ni wọ́n máa ń fẹ́ pé káwọn èèyàn wa fọ́nà tún pàwọn rẹ̀ wọ́n tún máa káàánú wọn fọ́nà tún pàwọn rẹ̀ orí ẹ̀dọ́ ọkọ̀ bí i ara wọn ni wọ́n bá ṣe tọ̀ wọ́n ti dé mọ́lẹ̀ pé máa ń ti báwọn àlejò tó bá wá bá mi wọ́n wá pa wọn rẹ̀ ní tó ẹ̀rọ lọ́mọ́ agbé kí ni wà kan ọlá ọjọ́ tó ti lágbára ni ọjọ́ tó jẹ́ kí ni ọjọ́ tí ó lágbára ni.

ìgbà burúkú yẹn gangan òde wa ní àjọgbé òun máa yóò gbé ọ̀rọ̀ ọ̀rùn fóun láti wù náà gbogbo ọjọ́ bí ọlọ́run ni wọ́n máa gbé ọ̀rọ̀ fóun láti wù tó wọ́n bọ̀ wá wọ́n sáré bọ̀ wá mi àwọn èèyàn yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ya àmọ́nú náà ṣe àwọn aburú yìí lọ́pọ̀lọpọ̀. tẹ̀yí àtẹ̀jáàmù tẹ́ wọ́n ní pé àwọn aburú yìí lọ́pọ̀ ti ṣe lọ́pọ̀ lọ́pọ̀ wọ́n ti ń ṣe àwọn aburú yìí lọ́pọ̀ lọ́pọ̀ láàrin ara wọn. ọ̀nà ya kó rí hàrùnà ìbànà sí Àrẹ́bì ló wá ní ẹ̀yẹ èèyàn mi, ní àrùlá ìbànà. Ìtumọ̀ dáa pé tó bá kílẹ̀ láti mọ̀. Àwọn ọmọbìnrin mi, àwọn ẹ̀. sọ àtọ́fún ayé pé ìmọ̀dáfà àní ó sọ̀rọ̀ yẹn ló dá pé ìmọ̀dáfà ó bí bàbá ní sọ wípé wọ́n jẹ́ ọmọbìnrin fún nínú ẹ̀sìn a sì ti lọ sọ wípé gbogbo àwọn ọmọbìnrin yìí ṣe mùsùlùmí nígbèta máa ń sọ nípa wípé ẹjẹ́ àwọn ọmọbìnrin rẹ̀ káwọn ọmọ ènìyàn dá fà àti ní pọ́blẹ́mù kankan káwọn àtúnlọ ọdún wípé tí ní ó ní kí wọ́n wá fẹ́ wọn àwọn ọdún nípa wá fẹ́ wọn a tún sọ wípé ṣé ìwé ṣe mùsùlùmí tí wọ́n lè fẹ́ra wọn ọ̀dọ̀ káwọn kọ́kọ́ sọ wípé ìgbàlá àti ìnagáde kèfèrí fẹ́ mùsùlùmí wọ́n gbà pé kí ni ọ kèfèrí ọ̀fẹ́ kí ni ọ̀fẹ́ mùsùlùmí wọ́n pẹ́lẹ́ àjẹmọ́ ti tẹ̀kìlì àjẹmọ́ sọ wípé Eh, wọ́n tó lè ṣe nìká wọ́n ṣe nìká yẹn fún wọn agbọ́dùn máa sọ wípé tí ẹmọ iye àwọn tó wà ní tí wọ́n lè kájú wọn ní tí wọ́n lọ́gbàrá bẹ́ẹ̀ ẹ̀mí jẹ́ pé ìtumọ̀ eléyìí náà ọjọ́ ìtumọ̀ tí ó kù jẹ́ gbogbo ìpè ní ìmọ̀dá fá àdìkálà àti níbi náà ọ̀nà àti ní problem kankan gbogbo tí wọ́n bá bí yàtọ̀ sí yẹn sọ a máa ní àwọn kẹfí ọmọ ìṣẹ̀lẹ̀ Orí ìdá bá tẹ̀sí ìrìnkèlé láti rí yẹn. Tààtọ̀ fún àwọn ìjẹ́ ìsìn tẹ̀sí tó wà ní yóò kò kí ṣe nǹkan tí a máa túmọ̀. Sọ kẹ́jẹ́ kátà máa túmọ̀. Ìgbà lọ wípé àwọn ọmọbìnrin mi yìí, wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé àwọn lẹ́tọ̀ọ́ fún yín. Wọ́n lẹ́tọ̀ọ́ jẹ́ tó lẹ́tọ̀ọ́ fún pé ẹni fẹ́ wọn ju ọ̀rẹ́gbẹ́ ju gádẹ́fẹ́ ṣe lọ́mú ìdáwọ́lá báyìí náà ẹ̀yìn náà tún mọ́nà wọ́n ti ní kí ní ẹbí ẹ̀ nìyẹn tá a bá ní nǹkan kan tóbi ju nǹkan kan lọ ẹ̀yẹ náà tóbi ó kàn tóbi jù lọ ni tó yẹ láti fẹ́ túmọ̀ ìṣú ìṣẹ́jú ìmọ̀ ẹ̀ akẹ́tùmọ̀ ẹni pé wọ́n lẹ́tọ̀ọ́ kan yányán fún yín pé ẹni fẹ́ rẹ̀ lù dáfà náà ni lébi tá a bá tẹ̀sí ìgbì sọ wọ́n ka ààyà fún wa olùdí àmọ́ àmọ́ tẹ̀sí أعوذ بالله من الشيطان الرجيم وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أكبر لكم فاتقوا الله ولا تخزوني من بيتي عليك منكم رجل رشيد قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد قال لو أن لي قوة أو آوي شديد قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه يصيبها ما أصابهم إن موعدهم الصبح عليك الصبح بقليل. Ọlọ́wọ́ máa tẹ́lá rẹ̀ gan-an, ó sáré fún wa nínú àyà tí wọ́n kà fún wọn yìí ibi tí a dé àti dé àárín àyà náà òun náà ní pé ó sọ fún àrí pé ó na àtàrù lápùn ó sọ wípé ẹ̀yin èèyàn mi ààrùn ìbànáà Àwọn eléyìí ni àwọn ọmọbìnrin mi. Wọ́n ná àtọ̀ àrùn náà. Àwọn ọmọbìnrin yìí àtọ̀ àrùn Wọ́n jẹ́ nǹkan tó jẹ́ àláàlì fún yín gẹ́gẹ́ bá ti rẹ̀. Gbogbo àwọn apá àwọn yẹn yẹn, òun náà ni wọ́n ẹni àwọn kan wà rẹ́gbẹ́ kẹ̀rá àti wọn àìyé kàákú àwọn ni wọ́n wá lọ ka aftu arọ̀ gẹ́gẹ́ bí ó sọ fún àrí pé asalu basiri ó ka aftu arọ̀ àti isa lóò umar àwọn méjèèjì wọ́n ka aftu arọ̀ ṣùgbọ́n àwọn afá àwọn tí wọ́n jẹ́ àwọn afá onínáà wọn ni àlè àti ọ̀rọ̀ tí wọ́n ká òun náà ni pé wọ́n gbà wípé ó jẹ́ wípé áálù wọ́n jẹ́ nǹkan tó jẹ́ àlàálì wọ́n ní áálù ó túmọ̀ sí pé áálù wọ́n jẹ́ nǹkan tí ó jẹ́ àlàálì àwọn wá sọ wọ́n bèèrè wọn pé ó nà tó wá wà ń bẹ̀rẹ̀ ń kọ́ wọn wá níjọ́ ní èrò bẹ̀rẹ̀ àwọn afáwọ̀ àgbà bí kọ̀lílù ìgbàwẹ́yì àti afáàkì wọ́n ní ọ̀rọ̀ dọ̀míìrù ní fásitì òfin kí ni ọ èé ṣe ọ̀rọ̀ dọ̀míìrù ní fásitì bá a ti máa ń lò pọ́lì ìjọba fẹ́ wà lẹ́yìn dọ̀míìrù ní fásitì ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe wípé ọ̀rọ̀ yẹn ò tí ì pé bí kọ́bárù àti múbútàdá nísìn báyìí. Hádá wà rọ́jú. Hádá

mọ̀ wípé ìkẹ̀rá àkàmọ́ ń gba àwọn ní lára àwọn mọ́jẹ̀mú tí máa ń mú ó gbọ́dọ̀ bá náà wù lọ kódà kó jẹ́ pé aláwájú ìjọ ó gbọ́dọ̀ bá kí ni ọ náà wù lọ aláwájú ìrìnà àjọ yìí sọ nǹkan alákọ̀ọ́kọ́ náà bí wọ́n ń gba kẹ̀rá àwọn lé òun láàrin wípé àkọ́kọ́ gbà àwọn òkè àwọn òkè alọ́kà tó fi dọ́gbà náà ní tẹ́ẹ̀nì nọmba So, sọ́rọ̀dù ní kí ní ọ? 2, òun náà ni pé wọ́n ti kọ Kùránì ilẹ̀. Kíkọ tí wọ́n kọ Kùránì sílẹ̀, ó ti bí sọ́dí kọ́ lẹ̀lẹ̀. Rọ́símọ́ àkọ́kọ́ ó ní wà. Ká ni wà ìtumọ̀ Kódà kọjẹ́ wípé ó bẹ́ẹ̀ rọ ọbẹ̀ wà ìtì lọ́ọ̀lì àdìjọ wípé lé kí ní ọ̀rọ̀ láti sọ wípé ó bá mú lórí àti máàlìkìyà òmìtì ẹgbà ka máàlìkì káwà sọ pé máàlìkì wà mẹ́ àgbàgbẹ́ àálìfù yẹn ẹni kan sí nígbà ìtì pẹ̀lú ni pé ó gbọ́dọ̀ bá náà wù ó gbọ́dọ̀ bá ilé lọ́gbà mú aláàbíwájú ní tí náà àtọ̀ so kìrá yìí ní ìsìnlẹ̀ bákan ní àtọ̀ ara ọ̀hún sọ pé kìrì ọ̀hún ọ̀bá bá ìdáàbẹ̀ pé ó náà níbẹ̀ yẹ tó lẹ́ẹ̀jọ̀ bí wọ́n lè fásitì nígbà pé kọ́ mọ̀ sọ ti àwọn tí a jẹ́ ọ̀dọ́nà máa tó sọ wọn tó bá gbé fákàpù lọ à. fákàpù lọ à ẹbẹ̀rù ọlọ́wọ́n ọba ẹ̀yẹ ya bí ẹgbẹ̀rún ọlọ́run wọ́n láàtù yìí ẹ mọ́ dojú tì mí ìjọ ebi ẹ má dojú tì mí lọ́dọ̀ àwọn àlejò ẹ mọ́ dojú tì mí lọ́dọ̀ kí ni àwọn àlejò ẹ má yẹpẹrẹ sọ wípé ní àbùkù níwájú àwọn àlejò òbí. Ẹni, lábùsù dọ́yẹ́ fí àlejò òbí. Àwọn tó jẹ́ àwọn àfáà wa, wọ́n gbà wípé bó ti wà yẹn o, òun là á máa ń lò fún ọkùnrin. Òun náà là á lò fún obìnrin. Òun náà là á lò fún èèyàn méjì lọ́kùnrin àti lóbìnrin onáàrá sì túnbọ̀ fún kí ní ọ èèyàn tó pọ̀ pé a lè ṣe bẹ́ẹ̀ ní pé lábá wa bẹ́ẹ̀ náà láti tún lè ṣe ní pé ó wù mí pé kí máa sọ wípé jọ́ẹ́fù jọ̀ìfáàní dùdú a lọ tọkùnrin àtúndájẹ́ jọ́ẹ́fù jọ̀ìfù sọ jọ̀ìfáàní ajẹ́ kí ní ọkùnrin méjì obìnrin méjì bá náà dùdú tó bá ti sá nínú èdè ìlànà ẹ̀bá ọ̀gẹ́gbà yìí pé dọ́ọ̀pà òun ni kéèyàn bá yàn lálejò ẹgbẹ́ ìlú wọn ni pé dọ́ọ̀pà fùlànà ó bá lágbájá lálejò ẹjọ́ wá bá yàn lálejò ó wá jẹ́ dọ́ọ̀ ìfù wọ́n pè ní dọ́ọ̀ ìfù ní mọ́sídà ṣùgbọ́n àdọ́ọ̀fà tàbí dọ́ọ̀jàfà àdọ́ọ̀fà tàbí kí ni ó lọ ya fàwọn kéèyàn gbáyàn ní àlejò tó kéèyàn gbáyàn lálejò ó gbà ní àlejò tó lọ́kàwà bẹ́ẹ̀ dọ́yé bí mo ti wá wá nìyẹn mo ti wá nìyẹn jámù ni mo ti wá yẹn jámù oríkèèyàn òun ni mo ti wá yẹn ó yẹ lọ́sọ̀kan rí pé Wàlá tùzú ní sọ ẹnìkan wà ní sọ fún wa wípé ẹ̀ singular ni àdọ́rítí ni ọ. Àní sọ wípé, àní sọ wípé kí ni ọ singular. Àgbà ọ̀sọ̀ wípé, torípé torípé ti jẹ́ pé ó lè túmọ̀ àwọn nǹkan tó pọ̀ káwá wò wípé nǹkan táwà sọ pé a fẹ́ túmọ̀ rẹ̀ sí wípé àwà sọ wípé singular ni àìsí ẹ̀ singular tó gba àwọn afáwà pátá yẹ́yá ọ̀sọ̀ fún àwọn wípé ìjàmù ọ̀nà ni ní wàrà ẹ má dojú tì mí lójú àwọn àlejò. عليك منكم رشيد وانا عليك منكم رجل رشيد وانا عليك منكم رجل رشيد wọ́n ní tí kò sí nínú yín ni ọkùnrin kan tó jẹ́ ẹni tó pọ̀ sẹ́ẹ̀sì ẹni tó pọ̀ sẹ́ẹ̀sì ẹni tó pọ̀ tẹ́ẹ̀sì kílà káì rẹ̀ ó jẹ́ nǹkan tó ṣe wípé ó pé ẹni tó pọ̀ tẹ́ẹ̀sì ìwà ìjọmọlúàbí ṣé kò sí ní inú oyin ni sọ ó bèèrè báyìí lọ́wọ́ wọn ló ti jẹ́ ẹgbẹ́ láti pè ní ó rọ̀ sí ìlú gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé ẹ̀

tó bá tún wá ráwọn èèyàn tí wọ́n ń ṣe ìbàjẹ́ yóò tó wá máa jẹ́ ẹni tí ó máa kọ ìbàjẹ́ fún àwọn wá lòrò ṣìdí wàyá di ìlà òṣìdí tọ́ òun náà ní kí ni ẹni tó pọ̀ sẹ́ẹ̀sì pé gbogbo tí ń jẹ́ pé èèyàn mọ́nà tóun náà tún wá ń tọ́ àwọn èèyàn sọ́nà lọ síbi nǹkan tí ń jẹ́ ìmọ̀nà òun náà nílẹ̀ nígbẹ̀rẹ̀ wà ní àlẹ́sà mí kò Sọ̀tọ̀rí ẹ̀lọ́gbọ́ lọ́dọ̀ àwọn wípé ṣòwò lè rí ẹnìkan lọ́dọ̀ ni pé ọ máa wà nírú báyìí. Torí wípé ó ti gbà wò lè gbọ́ ọ̀rọ̀ Ṣùgbọ́n lọ́gbẹ̀ nìkan tó bá tẹ̀lé wọn wá jẹ́ ẹni tó ṣe wípé òun náà ó tún bá lè ràn lọ́wọ́ tó wá bá wọn ẹgbẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ṣé ọba àwọn tó dá olùkú ẹ̀ sọ̀rọ̀ wípé ẹjẹ́ kágbàgbé rẹ̀ já mọ́ lọ sọ ọtún rẹ̀ ọtún request ẹ̀ lọ́jọ́ òun ọ̀dẹ̀ ẹgbẹ́ eléyìí wò fún ní nǹkan tó jẹ́ wípé ó kí ni àwọn àǹfààní tí a ṣe níbẹ̀ a máa rí bí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn lúùtù bó ti jẹ́ wípé ìyapa ọlọ́run ọba wọn kò ti lágbára tó ọwọ́ pé wọ́n gbọ́ pé nǹkan tó ṣẹlẹ̀ báyìí wọ́n ti tún lárí ṣe ní àǹfààní òun náà ni wípé tí nǹkan kan bá tóbi tá a bá wá fẹ́ dáàbò bo nǹkan tó bá tóbi àmọ́ sàwọn ọ̀rọ̀ míì ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn lè má jẹ́ nǹkan tó ṣe kí ni o tọ́ lẹ́tọ̀ọ́ wípé o lè má wà lórí iná o lè má wà lórí nǹkan fẹ́ kó jẹ́ bó ti yẹ kó wà gẹ́lẹ́ àwọn ẹgbẹ́ áwùláyé bànáàtì àwọn ọmọbìnrin mi nìyí láti àbẹ́kọ̀ọ́ lẹ́lẹ́tọ̀ọ́ fún ọ̀rọ̀ lọ àwọn ọmọbìnrin yẹn báwọn ọ̀rọ̀ báwọn fẹ́ súnmọ́ wọn báwọn tó wọ́n sọ nítorí pé gbólóhùn yẹn bá tí aburú bá tóbi jù taburú kan bá wá jẹ́ kí ni o èyí tó kéré káàsì náà pé bóyá ó lè mú nǹkan kan kúrò tí ò ní jẹ́ wọ́n ẹ̀ tó lè ṣe kí ni o èèyàn lè ṣe bẹ́ẹ̀. so abẹ́ ṣe jáfùkù àlùfà ìṣàtì àlùkù náà kéré kí bóyá ó gba gbólóhùn yẹn lọ ní rà á ìlà ìlú mọ̀dá àti òun náà ni wọ́n fẹ́. lẹ́wọ̀n ìgbà náà àtúrí bí i pé nínú nǹkan tó burú jù nínú ìṣesí ọmọ ìgbogbo àná làmọ́ ìpìlẹ̀ àádá àádá wa máa ń sọ fún wa wípé gbogbo nǹkan déyàn bá ń ṣe tálejò bá tún dé ọ̀yọ̀ tí ẹ̀ẹ́dẹ́ yóò tó pamọ́ sọ ọmọ èèyàn ọlọ́run dá sí jùmọ̀ ni ẹjọ́ ọba ti ní sí jùmọ̀ rárá jálejò bá dé gbogbo ìbàjẹ́ rẹ̀ padà yóò tún kìlọ̀ níwájú àlejò òde ẹ̀ àlejò jẹ́ nǹkan tó yẹ pé èèyàn máa ń pín ara èèyàn lé níwájú wọn lẹ́wọ̀n àgbà náà àwárí wípé ẹni tó bá jẹ́ rọ̀ṣíìdì nínú àwọn ọmọ ènìyàn tẹ́lẹ̀ pé ọlọ́wọ́ bá ṣe ní rọ̀ṣíìdì òun gangan yọ máa jẹ́ ẹni tí ó máa jẹ́ lóore tí ó sì tún máa pàwọn èèyàn láṣẹ nípa wípé tí wọ́n máa jẹ́ ẹni tí ó máa pààyàn láṣẹ lómi dáadáa wọ́n dẹ̀ máa lé àwọn èèyàn jìnnà fún òun nǹkan tó ṣe wípé ọ̀pọ̀ tó ayà tó tẹ̀lé. قالوا لقد علمت ما لنا في بناتك بالحق قالوا لقد علمت ما لنا في بناتك من حق wà ìnàkà látàrà mọ̀lúrí wọ́n wá sọ wípé làkọ́dí àdìsùn àwọn èèyàn lúdù ní ìwọ̀n gẹ̀gẹ́ ti mà wípé máa lànà bí ìbànà àti ìgbàmì tí àwọn gẹ́gẹ́ mọ̀ ọ̀rọ̀ tó sọ ẹgbẹ́ nìlú dá sára ó ní ẹ́ pẹ́gbọ́ yẹ́ wọn ó dáadáa ẹ̀kọ́ máa kílẹ̀ sí wọn yẹ lálẹ́bí túmọ̀ rẹ̀ tí ò ní sí pọ́blẹ̀m kankan tó àfẹ́kẹ́lá pẹ̀lẹ́pẹ́ wọn pé àwọn òun ní ojú pòpò àbá túnmọ̀ pé àdúgbò kò dáwọ̀ wọn rẹ ọkùnrin làwọn máa ń bá ṣe wọn kóbìnrin náà ṣe ẹgbẹ́ níyàwó lé wọ́n ní níyàwó lé tó ọkùnrin àtọkùnrin náà ti ṣe òkèdè bẹ́ẹ̀ káwọn ọ̀gá bẹ́ẹ̀ túnmọ̀ sí pé ojú kòkòrò tọ́pọ̀lọpọ̀ àwọn afọ́ńtẹ́sì ṣáwà pé a nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ obìnrin so láti lè dáàbò bo mùdáfà àtọwà wájú yẹn òun náà ni wípé ó ti mọ̀ wípé ààlè kí àwọn ọmọ ìmọ́lẹ̀ báwọn agbọ́dọ̀ jẹ́ kí ni ọ̀rọ̀ akídùn nìkan ó ti mọ̀ bẹ́ẹ̀ lakọ̀dẹ̀ alìmùta máa lára mẹ́rin akìlì bàrá. So àwọn afọ́n tẹ̀sí kò sí kẹ̀kẹ́ lórí rọ̀ tó èmú wá. Láàrín kan tó máa ń gbé wọ́n ti wá tọrọ ọmọ rẹ̀ rí. Ìjọ́ òṣèjú wọn. Báwo tó àtọ̀rọ̀ ọmọ tí ó lóun fún wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ọ̀pọ̀ títí ọjọ́ ìjọba wọn kọjú rẹ̀ gbà mí. Ṣé gbogbo adáwá ti ń kà lọ́dọ̀ wọn náà ní àwọn òfin. Àwọn ìpínlẹ̀ bílẹ̀ rí. Látara bẹ́ẹ̀ òun náà ní ṣe tí wọ́n sọ ní wípé àlẹ́tọ̀ sáwọn ní bó ti sọ yìí. Àyà àti pẹ̀lú kí ni ó ìgbà tá a bá tó wá tọrọ wọn lọ́dọ̀ rẹ̀ tó tó fàwọn fún wa ìgbà náà látó lẹ́tọ̀ọ́ sí wọn gbọ́gbùlẹ̀ fún wa ní gbé àwọn ọmọ mi ni ọmọbìnrin mi ni wọ́n níbẹ̀ tó ìtumọ̀dálẹ̀ túmọ̀ nìyẹn Wọ́n wọ́n wọ́n ní yíwa náà.

pé àwọn ní láti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọkùnrin tí wọ́n wáyé tó lórí ẹ̀rọ sọ bẹ́ẹ̀ fún so kí láǹfààní tá a ṣe lórí nínú àyà yìí tó a rí i pé a nínú àyà yìí pé àwọn èèyàn tí wọ́n jáwé èèyàn lóòtù wọn ò lójútì rárá àìlójútì ọ̀nà pé ọmọ àìlójútì níwájú àlejò tí ọmọ wà rí àlejò ti pè á dáhùn á ṣe ti wà ó máa so ìwà ìlójú kìí so ìwà ìlójú wa àtìtò nígbà náà rí pé mọ̀dára bábà a máa rí pé ó fojú wọn fẹ́ ìpè àwọn èèyàn YouTube wọ́n gbọ́ ọ̀rọ̀ YouTube tó sọ níwájú ìpè lè mọ̀dára fáà ní àtúrí bẹ́ẹ̀ wípé èèyàn lẹ́tọ̀ọ́ sóbìnrin láti gbọ́dọ̀ obìnrin ńlá àbí pẹ̀lú kékeré ọ̀rọ̀ ẹ̀yà àgbàdébí àti pẹ̀lọ́nà ẹ̀tọ́ kí lọ́nà ẹ̀tọ́ yẹn náà òun náà nìkan ní akéde nìka a rí pé tó àwọn èèyàn gbogbo wọn náà láti mọ̀ ní pé wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ ara wọn pé ìsìnlẹ̀ ìsìn kàtọ́ dà àpèsè lọ́dọ̀ máa gbé máa lànà fi bàbá sí kàmín àtàkùn. So, Àtúwà ẹ̀wà iná kàlàkàlà ó ti máa kàlẹ́bí ti lọ máa nù. Sọ yẹ olóńdálà ló ní pé àwọn ilé ìmọ̀ ní kìtù ìtàlá ilé ìwò. Ọ̀lọ́lọ́wọ́ àrínlá ìgbìkùn nígbàtọ̀ gbọ́ eléyìí nígbàtí lúùtù tó ṣe wípé àwọn èèyàn yìí wọ́n ti di ẹni tó ṣe wípé wọ́n ti di ọkàn tanyáyá ìtàn fẹ́ ṣe pàtàkì sí kí wọ́n á ní nǹkan tí lúùtù tó sọ fún wọn ó ní kọ́ọ́lá láwọ́ àtàrí ìdìbò wá wò wípé àwọn apá wa wọ́n ní láwọ́ tó wà níbẹ̀ àwọn kan gbà wípé láwọ́ yìí a máa túmọ̀ rẹ̀ níta máa ń yìí a tún rẹ̀ wípé lẹ́yìnká I wish anà yìí bí kó kù I wish ó wù mí kọ́ jẹ́ wípé kí ní agbára tí mo lè fi kojú yín. Sọ ó wù mí kí ní agbára tí mo lè bí òtù torí pé kí ni ọ ní kàbá wà báhùn ẹgbà lágbára náà agbára rẹ̀ yọ ní ìtìlẹ̀ gbẹ́gbẹ́ ẹgbẹ́ lè nàyàn bí 20 àbí 30 ẹ mà pé agbára bí wà fún un ọlọ́dá ajúra wọn lọ ẹlòmíì oyin agbára ẹgbẹ́ owó tí lè na àwọn èèyàn 20 tẹ́wàá kojú ẹ̀ agbára yẹn so agbára tó bẹ̀rẹ̀ yìí ó ní mọ̀ bá ní agbára kan ọ̀sàgbára tó lè jẹba so nínú agbára náà ni pé bẹ́yà èèyàn ní ọfà nílé téèyàn lè ta mọ́ wọn àràgbàrà tó sì mọ̀ ta dáadáa àràgbàrà so gbogbo nǹkan tó béèrè fún yọ̀nà pé tó òun sì ní agbára kan agbára kan yẹn tágbára yẹn kú wàtán àbí ìmàtàn ìdágbé tẹ̀gì ní ìbùkún tẹgbẹ́ o lè jẹ́ kí ní ọdún tó lè borí òṣùgbàrẹ́gbẹ̀rẹ́ tó yíwà ní wọ́n ní nẹ́kà tó mú ayẹ gbogbo tó lè jẹ́ sí pàtọ́wà ń bẹ̀ àti gbọ́ ìpẹ̀lẹ̀ òkè agbára tí mo fi lè jẹ́ kí ní o tí mo fi lè borí ní kánimọ̀ bá lè rí mi òkú tí kan tó burú nípa wípé nǹkan tí eh, lútù sọ ìkòsí kan tó burú bẹ̀ àmọ́ wa pa àdísì nípa rẹ̀ Nam áwọ̀ ah, kí ni? Àwọn àwí ìlà Láwọ̀ tí láwọ̀ kọ́kọ́ tí mẹ́rin àkọ́ ní pé orí jẹ́ tàbá ní àdúgbò jẹ́ láwọ̀ tí ṣẹ́rì tó ní àjá. Kọ́ ọ̀ọ́lá láwọ̀ àtúwáyé pé jàwáàrù ṣẹ́rì tó ní àjá ní wọ́n ti wá parí. Yẹ̀rí pé láwọ̀ ánà ní kí ni ọ fún wàtánì lọ àdìsákùnkún bí àà làbàtọ́ṣì tó bí kò gbogbo bí a bá ní tẹ̀síwò ẹ̀mí ẹ̀. ká ní mo bá ní agbára kan ni tí mo lè fi ìbẹ́ ní ìbálẹ́gí ní ọ ìbágbá yín mú pẹ̀lú ẹ̀ ìbá tí àjẹ́ yín pẹ̀lú pẹ̀lágbára yẹn. ìbá kojú yín pẹ̀lágbára yẹn. ṣùgbọ́n dọ́gba jù náà ni pé ádámù tẹ̀kìtì sọ kájọ máa pé láòyẹ ó túmọ̀ kí ni ọ̀rọ̀ àmúlẹ̀ lọ́wájú pé wọ́n ti parí pé a ti túmọ̀ tó yẹ ká túmọ̀ láàrín ìdílé pé lẹ́tà lọ́mbẹ́ ó dẹ̀wà léde lágbáwá tí má túmọ̀ bẹ́ẹ̀ pé ìjìká fún wá sọ a lè sọ pé kíní yóò wọ́n ta parí ìgbésí tó wá jẹ́ pé kíní yóò ṣe túmọ̀ ọkùnrin pé ká sọ pé wọ́n parí ìgbàdá láti máa fi pípa nǹkan rẹ̀ láti lọ sí ẹgbẹ̀rẹ̀ Now, how are we? How are we How in our How àdíkọ́ jẹ́ wípé lẹ́ta are we? mo wí ìṣìkọ́ jẹ́ wípé ààwí ìlàrúkìlì kí n sẹ́rí àwọn abẹni sí sẹ́rí ni kí n sẹ́rí lọ sí rúkìlì rúkúlù tó wà mẹ́rin àwọn afá ọ̀sọ̀kan ayé pé ó máa jẹ́ àwọn ẹbí ló gbà lérò àwọn ẹbí tí wọ́n ti kí ni ọ̀rọ̀ tí wọ́n sàn torí pé ó wò pé òun ò ní àwọn ẹbí tó pọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé òun gẹ́gẹ́ fún ara rẹ̀ kìí ṣe ní fámílì àwọn èèyàn yìí ló jẹ́ ẹ̀bá lọ tẹ́ẹ̀sì lúùtù lúùtù wá pẹ̀lú Ibrahim ni wá sí Jerusalem ọlọ́wọ́ á ní kọ́ wá sínú ìlú yẹn kọ́ wá ṣe dáwà fún ó kó àwọn àlẹ́bí Ibrahim àwọn wá síbẹ̀ Owo ọ̀wá ní sílọ òlẹ́bí òlẹ́bí mẹ́ lóòbí ti wá lẹ́bí àwọn mẹ́rin lọ tóbi lóbi tí wọ́n gbé ọmọ obìnrin mẹ́ta bọ́ọ̀lù ọmọ obìnrin tó rà mọ́ bó fẹ́ já ó sì níyàwó ìyàwó rẹ̀ náà sì fa yìí nífàkù bẹ́lọ́fẹ̀ sọ nífàkù alẹ́ ti kọ́ ọ̀rẹ́ sọ ọbẹ̀ ní kí ni ọbẹ̀ lọ́dọ̀ ta ló fẹ́ dìjà. tó lọ́dọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lẹ̀lẹ́ bí ó ti wà nínú ìṣesí pé àwọn ẹbí èèyàn náà wọ́n èèwọ̀ yẹn ràn tí a bá ní pé wọ́n pé ẹwà ràn mí lọ́wọ́ wọ́n lè pé ọmọ yìí lọ́tọ́ kí ìsọmọ ṣùgbọ́n á ti ẹ̀mọ́ sọ lé ìrùn lẹ́yìn ọ̀rẹ́ yìí tó bí o bá rántí máa sọ ọmọ bí o bá ti máa sọ ọmọ ẹni etí èdè bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kéde òfin lẹ̀kẹ̀ títí kí ni ó wo òun náà ní kódà ìṣọ́ ọlọ́wọ́ ọba sọ́lá tó jẹ́ pé àwọn èèyàn wọ́n ń bẹ̀rù ẹbí rẹ̀ ìbàdàn fẹ́ pa wọ́n sì ń bẹ̀rù kí ni o ẹbí rẹ̀ wọ́n sì ní gbogbo yí padà yẹ́yẹ́ ẹnìkọ̀ọ̀kan fẹ́nìkọ̀ọ̀kan lẹ̀ nídìílé kọ̀ọ̀kan nídìílé kọ̀ọ̀kan pé gbogbo alájọ pápọ̀ lẹ́yẹ̀kan náà tó dàbí gbogbo òdílé yẹn bá fẹ́ àtàkì wa á lè mọ̀ pé gbogbo alájọ àtàkì tó kéèyàn lẹ́bí gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀

ìlà rúkìnìn ẹbí ni àwọn àfáà túmọ̀ rẹ̀ sí ìlà rúkìnìn àwọn ẹbí kan tẹ́jẹ́ kí ni o tẹ́jẹ́ bí mi ṣẹ̀dí ìdì gbogbo bí mi tún àrẹ́gbẹ́ tún lè má lè gí ni o ọ lè má lè lágbára ó tún kọ ní báyìí rẹ̀ lókè rẹ̀ bí mi àlèmá lè lágbára ní ọ̀rọ̀ lágbára kí ló fẹ́ ṣe wọ́n ní ṣẹ̀dí ìdì ẹbí tó bá lágbára irú bẹ́ẹ̀ bí àrẹ́bí ti rí yẹn ẹbí tó lágbára gbogbo àdìsí máa kà fún wa náà ọ̀rọ̀ máa pé ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tó jẹ́ wípé wọ́n sọ fún wa pé ọlọ́run ọba ọ̀wá gbé ànábì kẹ̀dìdé lẹ́yìn ìgbà náà àyàfi kó gbé dìde nínú o níjọba náà ẹ̀fẹ̀ inú ẹbí tí ó ṣe o tí ó strong ẹgbẹ́ bí náà máa ń dáàbò dáàbò pé wọ́n lè má gbà o ṣùgbọ́n wọ́n máa pé nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣẹ́wọ̀n gbàrà àdìsá bẹ́kà fún wa yìí. Wọ́n ṣàlàyé fún wa pé ó wà ní Bukhari àdìsí àbí òrẹ́rọ̀ àkọ́fẹ́ kà fún wa. Àdìsí àbí òrẹ́rọ̀ ó ní òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sọ báyìí pé yéèrè amúnsọ́ hùlúùtọ̀ ọlọ́run kọ́ bá kẹ́lú. Sọ Lakọ̀dì káàna yá wí ìlà rúkìnì ṣẹ̀dì. Lakọ̀dì káàna yá wí ìlà rúkìnì. Ìfúnni rẹ̀ lọ́dún rúkìnì tó tún wẹ̀ ní. Lóòtọ́ ọlọ́run ni máa gbára lé onígbà mi lọ́wọ́. Lakọ̀dì káàna yá wí gbogbo ògbà kí Ọ̀nà tá a bá ní tàwa kúrù wọn ò ní kéèyàn ọmọ ní kí ni ọ sábàbù mọ́ sábàbù wà nínú ìlú ọlípa sábàbù ẹgbẹ́ rẹ̀ kí bá lówó lọ́wọ́ ní ìfẹ́ sọ́dá kọ́ bá lówó lówó lọ sábàbù ni ojú obìnrin sókè obìnrin sí sọ́dá kọ́ ní kí ni òkú lówó lọ. Lakọ̀dì kánà yá rí ìlà kíni ọ ìlà arúkùnrin ìṣẹ̀lí ìdíbùkọ́ rí gbàdé nìyẹn. Kìrìmìtì wá gba èyí kù nínú àdìsí yìí sọ̀rọ̀ òun náà wá láti wájú tìrìdì wa mú jáde wípé òun fi kú pé mà bá àtàlọ́rù bá dáhù náà ti jáde ìlà ìdáhùn wa ti kọ́ òun yìí ìwáyà mi ìlà fi ìbéèrè wa kí kọ́ òun àwọn àfáà ní ọlọ́wọ́ bá wà gbé ànábì gẹ́gẹ́ dìde lẹ́yìn ìgbà náà ìlà fi kọ́ òun àyà àti kọ́lọ́wọ́ bó ń pè dìde níbi gídé ọdẹ fún láwọn èèyàn tó pọ̀ inú ẹbí tó bá pọ̀ jù ìbẹ̀rẹ̀ ti ẹbí tó gbé àwọn tẹ́lẹ̀ ti bẹ́ẹ̀gì rẹ̀ jù ìbẹ̀rẹ̀ tó jù. wípé ẹbí yẹn ni jẹ ẹbí tó ga jù tí ó wà tó ga jù méjì ní àpapọ̀ láàrin ẹ̀jẹ̀ tún ara wọn. sáà wá ti kọ́ mi sáà ló ń jẹ zéèrè wá ti kọ́ àwọn náà lè design the country bọ́lá bá sí nìyẹn ẹ̀rọ mi jẹ́ pé bọ́lá wọn bá òṣìṣẹ́ òun náà nìyẹn ọyẹ kò yẹ wá rí pé èyí ṣe pé kò gbàrà lọ́nà òun a gbọ́dọ̀ gbọ́yé nípa wípé kò gbà tó gbà nísì yẹn ànábì kọ́ àwọn míì náà tún mọ́ níbẹ̀ gan ànábì kọ́ àdébí Ibrahim gbọ́n lọ máa gbé awàlá túmí ní Bukhari wọ́n ni wà náà ápùmí ní Ibrahim tó àbíṣà àwàlá lẹ́tọ̀ sí Ibrahim ò ṣe yè méjì ẹ̀rí ọ̀nà Ibrahim láwẹ̀dájú awàlá túmí kọ́ làbára wà lákìrí ẹ̀tìmá iná àwọn tẹ́lẹ̀ àwọn lè lọ́bàdàn bí Ibrahim ṣe ìbẹ́jú bó làwọn Ah, lẹ́sọ̀ ní pé ẹ má ti sọ báyẹn àwọn ànábì ọlọ́run tí wọ́n ṣáájú lọ wọ́n jẹ́ ẹgbẹ́ tó pé wọ́n gbára lọ́nà ẹyẹnyẹn ṣùgbọ́n o ò lè mọ́ sọ̀rọ̀ sábàbí wọn náà nìyí ọ̀rọ̀ tí kì í má nílé òjì ìsìnkú ọlọ́run gbára lọ́lọ́run kọ wá lónìí wọ́n sábàbí bóòlù ní bẹ́ẹ̀ ní mímọ̀ tó ní lọ lékè bóòlù ní bẹ́ẹ̀ lówó lọ́wọ́ tó ní ṣiṣẹ́

kọ́ ní ó dẹ̀ wù mí kọjẹ́ wípé mo ní agbára tó jẹ́ kó lè kojú àwọn tí wọ́n jẹ́ pé wọ́n fẹ́ wọlé tàwọn àlejò mi yìí. Ó dẹ̀ wù mí kọjẹ́ wípé kí n tiẹ̀ lọ sáré lọ bá àwọn ẹbí kan tí wọ́n jẹ́ kí ni ó tún ẹ̀jẹ̀ tó lágbára tó lè bá mi kojú àwọn. Ó bẹ́ẹ̀ ìṣòwúnlẹ̀ kò dẹ̀ ní wọn oríṣẹ́ bí kíní àti lágbára tó nínú ẹ̀mí rẹ̀ òun náà ni ó fi sọ gbólóhùn sọ lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ni àǹfààní tá a ṣe nínú àyà yìí òun náà ní pé ike kọ́ọ́dún àṣùbábí máa àtàwà òun náà ní pé ká máa mú sábàbí pẹ̀lú tàwákùn ọwọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ìjẹ́ pé inú àyà kọ̀ọ̀rọ̀ nìkan olùwà ìdákùrì àti sọ̀rọ̀ àtàkẹ́ṣe ní ilẹ̀ àrùn wà tẹ́gùn ní ìfẹ̀sà. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá ń parí ìrìn tí ọjí náà ọlọ́run ẹ̀ fọ́nká sórí ilẹ̀ ẹlẹ́ ẹ̀ tó wá tẹ́ ìjẹ tẹ́ mù lọ. Ọlọ́run tó mú ọwọ́ ẹ̀ tó fọ́nká kí ọlọ́run bá mọ̀ pé sábà ti ṣe kí ni ọlọ́jọ́ra pọ̀. Lẹ́wọ̀n ẹ bá jẹ́ kan náà àwọn ẹbí ẹbí a máa ṣàǹfààní wọn a máa jẹ́ ìrànlọ́wọ́ tó pọ̀ sọ adẹ̀rí mẹ́ǹsì láti lè fún wá ìdáfúnni ṣá ipò tí agbára ń bẹ ibi dídáàbòbò kí ni ó ibi dídáàbòbò àbúrò àwọn náà tó nígbà yìí pé tó ọba lálejò àwọn àlejò rẹ àwọn kan wá fẹ́ faburú kàn ó dàbí ìgbà kéèyàn dáàbòbò ẹbí ẹ̀ náà ẹ̀ pàmáta and èrìlì yìí ìfàwọ̀ṣẹ̀yìn ẹni tó bá kú nítorí kí ni ọ eré jù rẹ̀ nítorí pé wọ́n ọmọlúwàbí ẹ̀ ní wọ́n fẹ́ bàjẹ́ ló kú sọ ṣẹ̀yìn nìyí ó kú torí àwọn ẹbí rẹ̀ ṣẹ̀yìn táwọn kan bá wá bọ̀ lálejò ẹgbẹ́ náà bá táwọn kan bẹ́ wọ́n bẹ́ ṣe abúrú fún wọn tó ọba lè dìbẹ́ǹdì wọn tó wá kú síbẹ̀ náà sọ òṣùwà lórí ojú ọ̀nà tó ká dáàbò wa ó náà ṣe kí ni dáàbò bo نعم قالوا يا لوط إنا رسل ربك لا يجلون wọ́n ní àyàtọ̀ tẹ̀lé òun náà ni pé yàlú àwọn tí wọ́n wá jẹ́ àwọn màláíkà yẹn wọ́n wá sọ wípé lúùtù wọ́n ní ọlọ́run yẹn làwọn àfáà wa ọ̀rọ̀ yìí àwọn àfáà wa lò wípé ìgbà iná wọn tó sọ wípé àwọn jẹ́ ìrànṣẹ́ ọlọ́run ọba pé ìgbà tí wọ́n dé yẹn wọn sọ fáwọn jẹ́ ìrànṣẹ́ wọ́n jẹ́ wọ́n jẹ́ ìrànṣẹ́ torí pé dábàá wọn sọ́tù ìdílé àyà 61 sí àyà 64 a ti rí bẹ́ẹ̀ ó mọ̀ pé ránṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ nígbà fún so aya sixty sọ́tún ìdíje aya sixty one ọlọ́mọ já ọlọ́mọ já nígbà tí àwọn aránṣẹ́ tí wọ́n dé wá bá àwọn èèyàn lúùtù àwọn ìlú lójú wá bá báyẹn àwọn ẹbí ẹ̀ wà ń bẹ̀ mo sọ bẹ́ẹ̀ pé àwọn ẹbí ẹ̀ wà ń bẹ̀ gbogbo ìdájọ́ bá ń sọ ibi wọ́n pàdé ẹ̀ lójú ọ̀nà ni kò sí lókùtẹ̀ ẹlẹ́jọ́ máa قال إنكم قوم Ó sọ fún wọn báyìí wípé ẹ̀yin tẹ́ ẹgbẹ́ yìí àwọn ọ̀dá yìí mọ̀. Ọ̀lú bá jí ìyá kàbí máa kààrùn sí ìyá ìtàrú. Wọ́n ní à, èyí àwọn èèyàn yìí dáòtù Lọ́wọ́ àwọn agbọ́ ọ̀fẹ́ lódodo, títọ́ wà ìgbà àlàkọ́ lódodo ni, àwọn amú nǹkan ló jẹ́ rí làbúwà wà ìgbà àlàsọ̀ lódodo. Ó fi túmọ̀ rẹ̀. pé ó ti mọ̀ yí wọ́n fẹ́ pa kí ni o àwọn èèyàn àwọn wọ́n fẹ́ pa wọ́n rẹ́ tó látara bẹ́ẹ̀ ó ti ọ̀kí wọ́n fẹ́ pa àwọn èèyàn àwọn rẹ̀ ibẹ̀ láàtọ̀bá ìpé kí ni ọ̀ ló jẹ́ kí wípé sí àbíkì wà dọ́ọ̀kọ́ ìdílé Olùsọ pé àádá ìdá ọ̀rọ̀. Ọ̀là àádá ìyàwó. Ìjọ́ tó sọ pé gbọ́nà ẹ̀yìn, ìdí tí ó ti tàtàlẹ̀ gbé wà látọ̀ àrọ̀ sọ pé ìtọ́ wọn ni lọ́kọ̀ clear ìjọba yìí so ibi náà tí wọ́n sọ fún wípé ah, wọ́n kàn tún fìdí wọ́n kàn tún ṣe kí ni o tẹ̀kìrí rú sọ ah, ọmọ pé ẹgbẹ́ ẹgbẹ́ ah, àwọn ọmọ olójọ́dọ̀ di wọn láíláì wọ́n sọ pé kí lọ kọ́ọ̀lù yàlú náà sọ ọmọ pé o ti ní rúkúnú ṣẹ̀dí ìnà ìnà káàmù alágbàlẹ̀ yọ́ lọ́gbọ́n mẹ́kọ̀ọ́ Lọ́dún àwọn Tó ń wó yóò ìrànṣẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ̀ bàlàjẹ́ òbí kékeré mi. Love, ẹgbẹ́ gbọ́mú, love never yẹ́sìnú ilẹ̀. Wọ́n ò lè wọlé sí ọ̀nà ẹ̀wọ̀n ò

so kí ni wá ṣe fún wọn ṣàlàyé fún wọn so a ní láti lọ sínú ṣóra tó kọ́mà káàkà ìjọ òní mọ́lọ́kọ́ ní rọ́wọ́ àjò àyàkà sẹ́gun so ìyẹn ni ó sọ nǹkan tí wọ́n ṣe fún wọn òun ló sọ nǹkan tí òun òun ló sọ fún wa nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn Wọ́n lọ kọ̀dì rọ́wọ̀dú àndọ́ẹ̀fì wọ́n bẹ̀rẹ̀ sí bá ti já gbága nípa àwọn àlejò rẹ̀ àwọn wọlé àwọn wọlé àwọn wọlé tó láyé sínú ilé ìkà àwọn ò lè wọnú ilé rẹ̀ láti wá bá wa ọjọ́ sọ̀rọ̀ láyé sínú kíra ẹgbẹ́ ìgbà lọ́wọ́ ẹ̀ bá ní pé wọ́n ra ìwọlé tí wọ́n fi lọ́dọ̀ wa wọ́n ti bẹ̀. sọ ìjọba làwọn jẹ́ sọ fún ọ̀gbọ́n kílẹ̀ báyìí sọ àwọn ní kíjọ rọ̀wàdú àjọ ìbí wọ́n jọ fa àwọlé àníwọlé kíjọ fi alọ́sẹ̀lẹ̀ rọrùn. láti ní ìdúgbẹ́rẹ́ ni ẹ fàtọ̀ mọ́sí na ààyè tó àwa jẹ́ kí ojú wọn àpà ojú wọn rẹ̀ ojú wọn adékíní àpàrin ọ̀pọ̀lọpọ̀ náà ààyè àwọn tó wáyé rẹ̀ ọ̀pá ojú wọn rẹ̀ yẹnà ní wípé àwọn àfáà wa gbogbo wọn náà báwọn ṣe jìbìrì yìí àtọ́mọ́ta bá ti rí náà ẹ̀rọ wọn pé àwọn màláìka aláyẹ̀kú pàtàkì àyùnàkùn ojú àwọn tó wá yẹn bàtà yẹn àwa àtẹkí ni ó àfi jìbìrìlù fi yẹ gbá wọn lójú ojú gbogbo wa ó kàn rẹ pọ̀ dàbí òbí náà pàtàkì àyùnàkùn ojú wa gbogbo bí ìpàdé gbogbo ojú ọ̀pàdé ọ̀pàdé ọ̀pàdé sí bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kí ni o ti máa ní tọ́ máa tà ní pé èèyàn pa àkàrẹ́ ó kúrò bẹ́ẹ̀ òkì gbẹ̀mà kò sí bí ń jẹ́ ojú fún wọn bá olótúmọ̀ sí. Ná? Sọ ìyẹn àbọ̀ rẹ̀ bàdúkú àdáàbí ìwọ̀n àbọ̀ àṣọlẹ̀ ìyẹn ọlọ́wà ní wọ́n máa tọ́ ìyànà òpè akíníbẹ̀ ní ti náà. Sọ wọn ò mú yẹn wá fún wa ní dídí nípa wípé dáwọn àmàlà ágíkà bí wọ́n ti ṣe fún wọn bẹ́ẹ̀ kejì rí ìlú náà sọ fún ìgbà náà wọ́n lójú olùgbà àwọn àṣà wa náà ni wọ́n sọ ọlọ́wọ́ bá ní kí ojú wọn parẹ́ náà mú. láyé ti lu ilé yìí. tó láyé láti lu ilé yìí wọn ò lè dọ́dọ̀ rẹ láéláé náà. Wàá ṣe bí sọ wípé fàátìrì bí àárínkà bí kíkì ẹ́ nìyẹn. ọwá ní dị ìdí àhàdìkà wá àtẹ́jọ́ ka fàásìrì ìdí àti àwọn tó ka fàásìrì ìdí àhàdìkà sọ gbogbo àwọn ará Madina àtàwọn ará Mẹ́kà ní ìsí wọn sọ àwọn tí wọ́n jẹ́ àwọn ará àwọn ará mẹ́kà àwọn ni wọ́n kọ́kẹ́ yamzatu kọ́kìtì àwọn kan fásitì ibi ààrùn yẹrẹ mi náàfihàn yẹni kọ̀ọ̀dún àti wáṣù àti lọ́dọ̀ àbújá fáwọn ibi wàgbà àti ibi ìjàmbá àti àwọn ará mẹ́kà àlùbíyí wàkúùbù ṣàwọn mẹ́fẹ́ bàwọn náà kakí ni ọ fásitì ibi ààrùn àwọn ikú wa kakí ni ọ fà á sẹ̀rẹ̀ ìtumọ̀ kọ́lẹ̀ So. méjì òun náà ni pé wọ́n wá sọ fún wípé pa ásìrí bí ahàdì ọya wá rìn pẹ̀lú àwọn ẹbí rẹ̀ pa ásìrí bí ahàdì wọ́n sọ fún wọ́n wá gbọ́ wọ́n tiẹ̀ bá wọ̀ rí wọ́n ti fi ẹgbá wọn létí àwọn ẹgbẹ́ padà lọ́n tí wọ́n ojú tí wọ́n ti tọ́ bẹ̀ wọ́n ò rí nàmọ́ tí wọ́n bá wọ́n lè rí nàmọ́ ìbẹ̀lẹ̀ parun tó dé bá wọn pẹ̀lú àwọn sọ fún pé òru ìjọ yẹn náà ni wọ́n ó ṣe kí ni o sílẹ̀ rẹ̀ bá ti gbọ́ olùwọ́ parẹ́ ọwọ́ ń sọ fún òun ti ẹ̀rí pé wọ́n sọ fún ìgbà wọ́n sọ fún lùtù pé fàásìrì bí áàlìkà ọyá òru ni kó o fi rìn pẹ̀láwọn ará alé rẹ̀ bí kìtìkì sọ kẹ́yìn orí lọ́rùn ni sàárọ̀ yẹ́sìrì wọ́n bá kẹ́yìn orí lọ́sẹ̀ ni sàárọ̀ yẹ́sìrì so ọwá ní kí ni ọ òun ni kó fi di kíkọ in kíkọ in ni pé èjìjẹ júùsì in jámọ ẹni àkùtọ kùtù oníjàmù rẹ èjìjẹ kan nínà lẹ́yìn èjìjẹ kan nínú alẹ́ òní ẹgbẹ́ àwọn afá wa àwọn àmọ́ mú wẹ́ wa ẹ̀rọ ìdájì òru ni ẹ̀rọ ìkíní kan ní ẹ̀rọ ìkíní kan ní àwọn àmọ́ ní ìkìlá fùtà náà wọ̀ ṣùgbọ́n àwọn afá àwọn ìkíní kan náà máa.

Ah, ah, ìdájọ́ òru ni ìbẹ̀rẹ̀ òru ni tètè kó ètè lọ ìpínlẹ̀ òru ni gbogbo ẹ̀ padà yẹn kí labẹ́ kìlàbẹ́. <laughs> a kò mọ wá kúra ní káàkiri ó láti túmọ̀ ẹ̀ àsìkò sàárì sàlámì láì ní ọmọdé àwọn àṣọwáyé ọjọ́ tí ó bá sìkò sàárì. Ah. <laughs> ìwà làwọn ẹjọ́ tí ó bá sìkò sàárì. ìjọba bá mú wa ọkọ̀ àpò òfin pamẹ́ orí bìkítù in èdè ìjúzi in. Ìrìnkílọ́ kan nínú alẹ́, àwọn àbáwọn pé tẹ́ ìbẹ̀rẹ̀ alẹ́ ni, àbá àbí àárín alẹ́ àbí parí alẹ́ tàbá dálẹ́ sí mẹ́ta. So, àwọn àbẹ̀wọ̀n pé táàbù wo gẹ́gẹ́ ni wọ́n ní bí sáàrì lọ́wọ́ ní kókó rẹ̀. Táàbù yẹn lọ́dọ̀ ẹgbẹ̀rún kó, àjẹ́ ولا يلتفت منكم أحد إلا امرأتك ولا يلتفت منكم أحد إلا امرأتك ẹnìkankan ò gbọ́dọ̀ wẹ̀yìn ẹnìkankan ò gbọ́dọ̀ wẹ̀yìn nínú oyún ẹnìkankan ò gbọ́dọ̀ wẹ̀yìn nínú oyún ìlàmúra àtàkà kábọ́túmọ̀ ẹnìkankan ò gbọ́dọ̀ wẹ̀yìn ìlàmúra àtàkà lákọ̀ọ́kọ́ lọ́tún. àyàfi kí ni ọ̀rọ̀ ìyàwó mi. ìlẹ́mùrà àtàkà yìí káàkà pẹ̀lú nọ́sìbì òun ni àwọn àfáà wa sọ wípé ìtumọ̀ tí ò ní fún wa ní pọ́blẹ́mù kankan ṣùgbọ́n àwọn kankan ní ìlámúrà àtùkì ìlámúrà àtùkì ìyẹn ni wípé àwọn ọlọ́kà bẹ́ẹ̀ òun náà ní ibùdókẹ́sì àwọn ará mọ́kà alìbùsùlì wàkóso àti abu amri àdúrí wàsóso so àwọn ẹ̀ lọ́ka ní kí ni ọ àmẹ́rẹ̀ ni ẹ àwọn lọ́ka ní ìlàmùrọ̀ àtù. so àwọn tó pọ̀ tí wọ́n kà ọ́ka ní ìlàmùrọ̀ àtà síbo ní síbúrọ̀ àtà kìyẹn síbo lọ́lọ́ tí ẹ̀rí ti dọ́ lọ òun ní ta ásírì bí ahálíkà ìdọ́lọ́ ni júdà mẹ́lẹ̀ yìí júdà tó ń tẹ̀rọ níyà ni pé wà láàyẹ̀lì dẹ́pìtì ní kùn áádùn júdà tó kéde ọ ìtẹ̀rọ rìn lóru pẹ̀láwọn ará àlè rẹ̀ ṣùgbọ́n mọ́ mú yàwó ilá ìyàwó rẹ̀ mọ́ mú dání ìyàwó rẹ̀ ọ̀rọ̀ mú dání yẹnu jẹ́ pé ẹ̀rí tó fìdí múlẹ̀ ni pé wọ́n ní yàwó ẹ̀ kíyà kọ́kọ́rọ́ gbọ́dọ̀ mú ìyàwó rẹ̀ kò jẹ́ kí ni o ọ̀dùn lẹ́yìn. pẹ̀lú jẹ́ pé àwọn sẹ́jà àwọn àfa àwọn ní tí wọ́n sọ ni wípé kò múyàwó ẹ̀dá ní ìlàrẹ́ rí ẹnu kùránì pẹ̀lú káánà sí nínà lè gọ́ọ̀bì nínà pẹ̀lú bá ní gọ́ọ̀bì nínà bí náà lè bà kí náà a máa jẹ èèyàn sẹ́kù olómọ́jọ́ tó wà gọ́ọ̀bì ọ wà láwọn ọjọ́ sẹ́kù tó parẹ́ kò jáde pẹ̀lú ẹ̀mí òyìnbó jẹ́ pé ìmọ̀ràn ápàkì yẹn yọ́ lọ jẹ́ wípé ní tó jẹ́ ní kí ni o mùsùlùmí nínú wa máa jẹ́ kí ni ọ àhàyè yẹni pé ìyàwó rẹ o máa mọ̀ dáná tàbá wa sọ wípé ilé àwọn jẹ́ júmùlátù kí ni ọ ìtìrọ̀díyà olóma jẹ́ torí pé dáadáa lọ sínú àwọn àyà míì sọ ẹwà sínú gálọ kankan sọ inú àwọn àyà míì ní dáadáa lọ sínú ṣọ́tù àkàbù àwọn àgbẹ̀ ìgbàdá ń sọ fún sọ ìgbà tí Ìgbàdì kọ́ọ́lá ìnàfíà lútọ̀ wọ́n ní lúdù bẹ́ẹ̀ wọ́n ní àmà ọdún bẹ́ẹ̀ Sọ ọ̀rọ̀ ni a là lútù àtàwọn ará alé rẹ̀. Ìlànà àtàwọn kààlà nílẹ̀ Ẹ̀yà ìyàwó rẹ̀ lẹ́gbẹ́ orí ọmọ kí lọ káà náà nílẹ̀ gínú nínú ọ̀nìkan àti rí orí ọ̀sẹ̀ kù síbẹ̀ òun ò ní tẹ̀lé wọn jáde táwọn ọ̀gbọ́n àwọn àyàtọ̀ owó ẹ̀ á máa rí bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀rọ̀ yẹn ó tó tẹ̀lé ra wọn ni mọ̀ wá bí pé amúrú wà ní tọ́ tó jẹ́ pé ó tún wà báyìí náà fẹ́yẹ́ pé amúrú náà ni ọ wà bẹ́ẹ̀ ìtọ́jọ́ wípé ó sì sọ pé ó ṣàlàyé fún wa wípé mo ti mú wá báyìí lọ́mọ pé ìlú lámùra àtà àyàfi kí ni ọ àyàfi ìyàwó rẹ̀ nìkan òun náà ni ó jẹ́ pé kí ni ọ náà níbi bí ìwá ní ọ̀sọ̀ àrí pé فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِنَ اللَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ إِلَّا امْرَأَتَكَ ó máa gbé wà láàyè tẹ́fìtì mí kún áàdù ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn nínú yín àtẹni pé ẹni ọkọ̀ ọgbọ́dọ̀ wẹ̀yìn inú yín wọ́n ní ìlàbùrà àtò tẹ́wọ́n fẹ́ ka rọ́pìn ẹ̀fọ́ ìbọn àwọn afẹ́ dá sí àgbà sọ pé kọ́ lọ bá àádùn yẹn kó jẹ́ kí ni ọ bàgàdì àyàfi pé ìyàwó rẹ̀ nìkan ló ẹ̀ tàbá fẹ́ sọ ń bẹ̀yẹn wọ́n ní àwọn afá wa ní dọ́mà yìí ọlọ́pàá tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá oníkẹ́sì àìmọye nǹkan ni wọ́n wá ń lọ ọkọ̀ ìyàwó rẹ̀ jáde pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹ̀yìn báyìí ó di kinní kan ní ó jẹ́ kinní kan gbogbo kan náà olóògbàgbé ìgbàkọsílé òun jẹ́ kinní kan gbogbo kan ní ìwọ́jọ́ wọn má padà má padà ah, má padà ọlọ́dún ní amọ́wọ́ ẹ̀yìn ọlọ́dún ní amọ́wọ́ kinní kan gbogbo ọwọ́ adìtẹ̀ ọwọ́ adìtìmù gbogbo eléyìí kò fìdí múlẹ̀ tó bá fìdí múlẹ̀ yìí tó bá fìdí múlẹ̀ lásọ̀ tó bá fìdí múlẹ̀ àrílẹ̀ kí àlìsọ́ àlìsọ́ rárá tó yẹ lẹ́gbẹ́ kẹràtù nọ́sìbì lẹ́gbẹ́ ni jáde o tó sì jáde ní o ẹja fi jìdá àgbẹ̀lẹ́pẹ̀ àbí ṣe kí ni ọ kí ni ọ ibi tá a fẹ́ wò náà ni pé máa wà fẹ́ wò ní ká

ilẹ̀ ẹlẹ́ àwọn kìfì tó fẹ́ ṣe ìjẹ́ra kù bẹ́ẹ̀ àìsèkéde rọrùn àìwẹ́yìn tí maka ẹgbẹ́ bí mọ́kà ti lágbára tó mọ́kà tóbi tá a gbọ́dọ̀ ṣe omura ń a gbọ́dọ̀ ájì gbogbo àwọn tí wọ́n kú ní mọ́kà tí wọ́n lọ sí màdínà tí wọ́n bá ti ń parí iṣẹ́ wọn tán ní mọ́kà láì wa wọ́n sọ pé ẹjẹ́ kí n tún wá lọ padà sí kí ni ọ ẹjẹ́ n tún lọ padà sí mọ́kà padà mọ́ ẹ̀ta rẹ̀ ọ̀yá gan-an ọ̀nbanújẹ́ ni wípé òun òun ọ̀wà ní ilé tẹ̀lé àwọn èèyàn padà sí mọ́kà sí Màdínà ìyẹn sáájú wọn sọ pé òun ọ̀wà ní ilé padà sí gídé o òun ọ̀wà ní ilé padà sí. Màdínà nígbà tá a rẹ̀ ọ̀yà tó àwọn kan òbí àwọn èèyàn máa ń jẹ́ kí ẹ tó kú sí Mẹ́kà gan-an àwọn èèyàn banújẹ́ torí ẹ̀ pé àmọ́ tàbí Mẹ́kà nígbà tó kú Mẹ́kà ó sì banújẹ́ pé torí pé ó ṣe ìjìrà wa Mẹ́kà ìyẹn fẹ́ káwọn kú sí bẹ́ẹ̀ máa ó ṣe ìjìrà kò ní Mẹ́kà fi lọ Màdínà wọ́n ṣe kèfèrí ló múyàn kúrò bẹ̀ ọ̀dá kéèyàn tó wẹ̀yìn kọ́lá kan tó máa jẹ́ pé gbogbo títí mùsùlùmí ẹ̀ wọ́n ti fara gbé bẹ́ẹ̀ mọ́ àwọn àfáà tó gbé débi wípé bóyá ní ìsìn báyìí orí nǹkan kan tó jẹ́ nǹkan aburú kan ọwá sọ wípé ọwá fílẹ̀ nítorí tọ́lọ́wọ́ bá mú fara gbé bẹ́ẹ̀ so o ti ṣe ìdíra fẹ́ẹ́rẹ́ wà láàyè tẹ̀sán mọ́tò wẹ̀ yìí ìmọ̀ àwọn ẹ̀yìn lọ ṣe aburú nǹkan tó burú lọ́yìn kódà kí nǹkan ó jẹ́ pé ìbíká àmọ́ ń kà kí nǹkan ó jẹ́ wípé ó ní dáadáa ó tún ní kí ni ó ó tún làbù ó ní kí ni ó ó ní dáadáa ó tún ní àbúrú ẹ̀ka má kò jùlọ tẹlifíṣàn ó ní dáadáa ó ní kí ni ó ó tún làbù ìwọ kàn decide wípé òun ni tí o ní kó ti decide yẹn tó o bá lọ sọ pé àti èyí ẹ̀fẹ́ kí ẹ àti abúlé àti òfẹ́ kó tó padà bẹ́ẹ̀ wọ́n láyé wọ́n fẹ́ kó tó padà bẹ́ẹ̀ so àbíkáni láti ọ̀bá ti strong bí wọ́n ti bẹ̀ láti ọ̀bá ti strong bí wọ́n ti bẹ̀ so olùdá lọ́nà sọ́mà kò wà lára yẹn kẹsì ibi tẹ́ ti ń pò yẹn inú ibi tó ṣe kí ni o tó kù díẹ̀ káàtó àtàkọ́ sí ni ìmú nǹkan dópin lónìí sọ wípé a fẹ́ ṣe lọ́run dópin kan yáyá wípé àní mo yan bí ìlódì yìí bí èsì ààyè kí ni o ààyè tó dá tó lè kó máa yàn ní ìsìnkú bẹ́ẹ̀ náà ìjọba ń dá ni fún àwọn àjẹ́ pé tàbá jẹ́ mùsùlùmí so tàbá ti yàn kankan lórí ìka fún ilẹ̀ ìsànyàrin ara kan tí ó ń sàlàyé ọlọ́run tó máa pé ẹ máa ń wẹ̀yìn àkẹ́ ẹgbẹ́ tí wọ́n bá wẹ̀yìn wó di yọ tí wọ́n bá wẹ̀yìn wó di kìíní kan àbí yẹ yọ́ yọ́ de amúnáyù ni ẹ̀rẹ́ ní kí ló ànáyù kí ló yẹ̀pẹ́ ní àtàkùn ọgbọ́dọ̀ wọ́n ni àtàrí ìwé ẹ̀wọ̀ nípa gbọ́n ìgbà ọdún kúrò ní tí wọ́n padà sí ní wọn wọ́n mọ̀ lọ bá ní ọdún kúrò bá sínú wọn ẹjọ́ sọ ni wàlá yẹ tẹ́fìk ní ikọ̀ yàm ìlà múra attack Ìnáwó Mùsíìbù à ó máa maa sóbìnrin yẹn máa àtọ́ Mùsíìbù báyìí, Mùsíìbù mo yóò tẹlẹ̀ sóbìnrin yẹn. Tọ́ owó òtí tẹlẹ̀ yóò tẹlẹ̀. Máa àtọ́ ọ̀bà ó wá ní máa bí kéèké tó máa yù síìbù wọn náà nìṣúmẹ̀. Níṣe sọ̀rọ̀ nìyẹn. Nítorí wípé fi díẹ̀ kìíní yóò ó máa ṣẹlẹ̀ ní tẹ̀m̀bíhù lọ́jẹ́ mọ́ọ̀dí ẹ̀tọ́ bá ti wá ní mọ́ọ̀dí gbogbo àwọn afá náà gbàgbé kí ni ó tẹ̀m̀bíhù ní kí ni ó aláàjù bí ní òkú aláta akúkí alùpùpù pé kó lọ́sẹ̀lẹ̀ ni tàbí ẹgbẹ́ tí wọ́n sọ̀rọ̀ ní ọ̀gbìn dàkì àmọ́ èdè yìí pẹ̀lú bẹ́ẹ̀ mú wá ní mọ́ọ́dì ó ti fi díẹ̀ múlẹ̀ wípé mọ̀dọ́rì náà ni o mọ̀dọ́rì láti mọ̀ rẹ̀ sí o a wàá sọ pé tẹ̀lé ú àlàáta àkùkí àlùfọ̀ ìnáwó mo sí ibù ha. ìnáwó mo sí ibù ha. Tó yóò tẹ̀lẹ̀ sóbìnrin náà nǹkan tí ó tẹ̀lẹ̀ sáwọn èèyàn náà tí ó sì yé méjì sọ̀tí ò sí kíni ọ ìrèjì tí ọlọ́pàá bá bẹ́ẹ̀ bí ká fi máa dúró nì nítorí àsìkò ọlọ́run ti wà ní ìbẹ̀rẹ̀. Wa alaikum salaam.

làkọ́jà ní ìtàmọ́lẹ̀ náà fún ìtàmọ́ ìtàmọ́. wọ́n gbọ́ yé látara bá àjọ ọ̀pọ̀ pé àwọn òní lẹ́tọ̀ọ́ sí àwọn ọ̀rẹ́ rẹ̀ láì pé ìtàkọ́ kan ní ẹni nǹkan tó wọ́n láti gbẹ́nu àná bí ọlọ́run pé àyíkámọ̀ ìpínlẹ̀ ẹ̀tọ́ ní kàn ṣe ìfúnpẹ́ kan tó ní tó sáré gbà fún ìtòwí wà láàrin tó máa jẹ́ lẹ́sẹ̀ ìkànnì pé ó fi ìyàwó ẹ̀ náà lọ sáfù owó náà gbà òun náà nígbàgbọ́ sí ọkọ̀ ẹ̀ lóun náà jẹ́ lẹ́sẹ̀ tuntun ọkọ̀

nínú àádà lọ pé pé agbábọ́lé kí wọ́n tún ṣe lẹ́yìn náà ilẹ̀ Yorùbá tó bí ọba fẹ́ fẹ́ ọkùnrin kan ó tó wá ní wo àwa ti gbà fún ọ pé lọ́fẹ̀ẹ́ ẹ wá jí gbé wọ́n wá jí gbé tó <laughs> àwa náà gbọ́jú bá fẹ́ jí èdè tó tó lọ́wọ́ àti wà ní àgbẹ́jú bá àdìgbà àwọn obìnrin tó jí gbé láti gbogbo rẹ̀ dára lórí màmá ìgbẹ́ jí tó àwa <laughs>

ẹgbẹ́ ọlọ́ọ̀bá ti jọmọ èèyàn mọ́ fẹ́ẹ̀sì àwọn adá jọmọ èèyàn gẹ́gẹ́ ọlọ́ọ̀ bá fi wálẹ̀ ẹ̀lẹ́ gbogbo alẹ́ ká mọ̀ wípé kéèké káàkiri mọ̀ súnmọ́bìnrin yìrìyìrì bẹ́ẹ̀ ọ̀dọ́ mọ̀ súnmọ́bìnrin yìrìyìrì kí ọ̀gá ilé ìtọ́ súnmọ́ orí ilé ìtọ́ súnmọ́ àdéhùn ìlàjọ ga tó láyé oṣù tí a bá fi lé nǹkan bá lára ẹ̀gẹ́ wà padà ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sóòrùn torí tó ti dára ní pé kí èrò níyàwó ó lọ ìgbéyàwó èèyàn náà ìyàtí ẹ̀ ní tó ń tọ́jú ara olóbá ọmọlúwàbí ẹ̀gbọ́n tó lọ́dún lọ́wọ́ ìsìn náà ta fún lọ́wọ́ ìsìn náà ta èyí tó màmá ipé kò bá nǹkan kan gidi mu ẹgbẹ́ aburú bẹ̀gán ẹ̀rù kọ́ mọ̀ bàní ààrẹ ẹ̀rù bíbà ni ẹ̀rù àìsíní kan ìkórìíra tó máa wà fún ní orí kílẹ̀ ẹ̀gá kéṣe díẹ̀ tó lọ́dún ara bẹ́ẹ̀ ẹ̀dá sọ̀rọ̀ ọ̀gá gbogbo èèyàn ni èyí ṣe pé bá ẹ̀sìn àwọn ó kọ́ wa ní dáadáa yẹn lórí dáadáa sí asọ sọ lábùjù kan á ẹ̀ sọ àkànní rẹ̀ ránù mi kan kiri lẹ̀ nítorí <laughs> tó eh, eh, ìyàwó rẹ̀ àtọ̀ fún fún tuntun sọ́nà tuntun ti wá àti lọ. Sọ ọ̀rọ̀ máa gbé igbó jẹ́ ní ìgbẹ́ta mẹ́sẹ̀ kankan ní àmìbákú àmìtìkọ́ àmìbákú ní ìtìkọ́ ní ìtọ́jẹ́ wípé ìmọ̀ asọ̀rọ̀ ẹ̀dí kí ni ó kẹsẹ̀ ní ìtọ́jẹ́ lójú rẹ̀. Wípé ẹ̀rọ ọ̀gbẹ́ ìsìláàmù yìí ó kírun kí ọdún wa kírun yẹn kájọ máa kírun kájọ máa gbà rẹ̀ kájọ máa wọ̀ wípé ẹ̀wọ́ ẹ̀sìn wọn ẹ̀sìn kankan ooo àti ọlọ́run rẹ̀ ṣe ti ṣe dá gbogbo wa yìí ẹ̀mí ṣe ọjọ́ ayé mo bá bàbá mi kí wọ́n má sọ mí lẹ́nu àbàbá mi kí wọ́n má sọ mí lẹ́nu pé ìkírun ìgbèkìlógé máa tú èmi orí oríṣẹ́ sì di rárá kíkẹ́ ni ẹni nínú àkídá ẹni ẹ̀gbẹ́ ó ti sọ́ di kébé ní gbogbo ẹ̀sìn tí sí ọlọ́run nígbà rẹ̀ tó ọ̀dà àwọn ọmọ àwọn ọmọ àwọn àwọn òfin pẹ́ tó bá ti wá ṣe dáadáa fẹ́ fún ọlọ mọ́kà ọlọ ààyè ọdẹ gírí kan ó dé gbẹ́dà ẹgbẹ́ inú ṣe wọ́n kiri ẹ̀sìn ẹ̀sìn gbàgbé torí pé kí ni inú gan máa ń fi sí ẹ̀sìn náà tó bẹ́ẹ̀ wòye pé kí wọ́n bá sọ lẹ́nu àwọn òkú tó wọ́n bá lórí wọn wà ọlọ́mọra bẹ́ẹ̀ tó àwọn ìfákùn ìdíje kan ní ó lè jẹ́ pé olówó àwọn nínú obìnrin náà tó ti dúlẹ̀ jù lọ tó máa ń gbé ya ó lè má ṣe amọ́nì kankan tá a lè rí Yóò yẹ wọ́n fẹ́ fàyọ látara ẹni tó ní ilé pé ìjọ rẹ̀. Nípàdé ayẹ ni ọlọ́run ìgbàmọ́ ìfẹ́ ẹni ẹwọ́ ń kí ọmọ ọmọ rẹ̀ ló lọ́wọ́ rẹ̀ nípa ṣe ronú gbàgbé aláwọ̀ ọmọ ìgbàlá àti ara ó ṣàfù ní distraction tí kò sí wọn yẹn ó bẹ̀rẹ̀ súnmọ́ ní lórí lórí sọ̀lá kàní wípé kò jẹ́ kó rí àwọn adájú bẹ́ẹ̀ ṣé pé ṣé kò fàlẹ̀ lórí àbí òun bá lọ́wọ́ nínú òòrùn àyà rẹ̀ ìjọba fún mi àyà rẹ̀ ìjọba fún mi kó mẹ́jọ lọ́wọ́ ìrètí ọlọ́wọ́ máa yẹ kó fẹ́ á kí ó bẹ́ẹ̀ ìjọba àgbẹ̀dá bẹ́ẹ̀ ṣe tọ́lọ́ ọba pé fún wa tọ́ àárọ̀ ọba general lòun káwọn ìdìbò ju wa lọ bọ́n bá ti máa dìyàn lọ́wọ́ nígbà míì bóyá àyè ti tọ́ àyàrá ìjọba bẹ́ẹ̀ tọ́jú ọmọ ìjọba bẹ́ẹ̀ fẹ́ àwọn kankan àwọn àkọ́kọ́ wa nìyẹn ṣùgbọ́n àwọn kankan wà kò tún bá ti bẹ́ẹ̀ ṣe irun kíkí kò sí bá a ti fẹ́ ṣe é a máa ro nǹkan nígbà òṣùpọ̀ ìlẹ́gbẹ̀ẹ́ ara wọn àrẹ ọ̀yà ọ̀rọ̀ ẹnu gbogbo tó bá fẹ́ béèrè tí ni wọ́n béèrè bẹ́ẹ̀ kó tó sálámà gbogbo ààrẹ bá ní pé ló di ọlọ́wọ́ kò di ọlọ́wọ́ fún sí tọ́ bàárọ̀ rẹ jẹ́ kí bó ti rí ẹ̀rọ àdúgbò ti kí ọkùnrin parí ẹ̀ náà nù ọlọ́wọ́ gbà lọ́wọ́ rẹ pé ládàá rẹ pẹ̀lú bí kíni olùgbé ìwọlé wà lọ́mọ́ fẹ́ máa ṣe ìfáàwù fún àwọn kíní ẹ̀ tó mọ̀ bá àwọn tẹ̀lẹ̀ mọ́ lójú pé bẹ́ẹ̀ wá jẹ́

tó fi máa gbé fẹ́ẹ́lì tó máa gbé gbẹ́lì bí àbájọ́ wá ń bẹ́yà bá ti ti ní ìmánì sí ọmọ ẹgbẹ́ kó rọrùn sí ọmọ ẹgbẹ́ kó rọrùn sí ìṣúmọ́lọ̀ náà ni wọ́n jẹ́ kó rọrùn sí ẹgbẹ́ kankan tó bá ti ń fi pé òun strẹ́sì ẹsẹ̀ dáadáa òun láwọn kìíní ẹsẹ̀ dáadáa ẹ mọ̀ ní jẹ́ àwọn ọ̀run yìí kọ́ máa yóò máa ṣá wọ́n tó mọ kùránì ká ní ìṣègbà kùránì tó mọ̀ ìwọ́n ló bẹ́ ń ká ìdíje sọ ní rùkú o bẹ́ sọ ó ń bẹ̀rù rẹ gbọ́dọ̀ wà pé gánà sọ ní foríkalẹ̀ o bẹ́ sọ tó ń bẹ̀rù rẹ yóò máa jẹ kiri o yóò máa bára nì ọ̀sùn ẹgbẹ́ kò kàn kàn sí àwọn kan wà lẹ́gbẹ́ mọ̀ kà ń síra tó àwọn alẹ́ ìbá yìí ni ọ kà á nà bú làwọn ìṣọ̀ tó ẹ lọ́rọ̀ sí tó nípa ẹgbẹ́ kàdé òkè nù wọ́n kà máa kí ni mo fi wù ọ́ ẹ̀ àti kàlá na fún ẹ àti kà fún wọn lánàá náà ọlọ́mọ ṣàpèjúwe báwa tètè ìmọ̀ràn ṣàpèjúwe àti wọn sọ. نعم الله ما يمكن يوان سبحانه وتعالى بحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك